ọlọ́run ọba lọ tó bá ti gbẹ̀yìn bá jẹ́ ọ̀kan nínú àwọn tó lámọ̀dájú. àkùrọ̀mọ̀ kò mọ̀ wọ́n anábì sallallahu alaihi wasallam wọ́n fi hàn wá ọ̀kan nínú sẹ́fẹ̀ eléyìí máa jẹ́ kéèyàn jàre kéèyàn bá gbẹ́jọ́ wá síwájú ilé ẹjọ́ kéèyàn bá gbẹ́jọ́ lọ sí ọ̀dọ̀ ẹni tí ó bá yẹn dá ọ̀kan nínú tí máa jẹ́ kéèyàn jàre tí sì máa jẹ́ kẹ́ni tí ó jẹ̀bi òun náà ni mímẹjọ́ ọ̀rọ̀ àtàìmẹjọ́ ọ̀rọ̀ mímẹjọ ọrù àtàyè mẹjọ ọrù ní tó súnmọ́ jù fún ẹ̀rọ ẹni tó ẹni tó bá mẹjọ ọrù tó sì mọ̀rọ̀ gbé kalẹ̀ tọ́mọ ká sọ̀rọ̀ káyọ̀ kò mọ òkun rẹ̀ ní tó súnmọ́ jù òun náà ní kó ní ọ̀padà jáde nítorí pé má ti sọ yóò fi máa mẹ́rin yóò máa fi kín lẹ́yìn má ti sọ kò níbi kankan kan tó adájọ́ èèyàn dẹ́yìn sọ lẹ́nu ni wọ́n fi dájọ́ ẹnìkejì akílò lọ́rùn. kéèkì lónìí àwọn tí máa ń kó tó sọ débi kan yóò ti gbàgbé ìṣẹ́jú ìṣẹ́jú ni kásẹ̀tì ọmọ ẹja máa lọ. ọ̀dà amúlò pé bó ti ṣẹlẹ̀ ń jọ́nu ó tójú bàbá kú ní kéèké. tó gbogbo oru eléyìí yìí máa padà dé kéèyàn jẹ̀bi. torí ẹ̀ o wà tó àwọn fún wa

mi ti sàlùjọ́nù mi ń sọlọ́ mi ti gbàkejì ọlọ́ mi máa ń tó pamọ́ nítorí pé bọ́lá ti dán mi gbogbo wọn ni pé wọn máa ń tó pamọ́ kó lè yàlẹ́ man fi samawati wal ardi al ghaiba illa Allah sọ fún wa pé gbogbo ẹni tí ń bẹ ń sọ́mọ méjèèjì àti ilẹ̀ méjèèjì ọ̀sẹ́nìkan nu atọ́ máa ń tó pamọ́ àfi Allah ìjọ tó bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn gẹ́gẹ́ bíi tí ń lè lè èmi máa ń tọ́pa mọ́ ẹnitó ń bẹ nù ẹtọ́ ọ̀gá tí sọ jáde sí mi ọ̀ma tó ẹnitó sì ṣẹlẹ̀ láàrin tẹ́ ẹ fẹ́ kí n bá yín dájọ́ lórí ẹ̀ tí ò tójú mi èmi ọ̀ma ẹ̀ torí ẹ̀ èèyàn lànàbí sallallahu alaihi wa sallam èèyàn ni gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù ìdí tó lọ́n sọ pé laqad ja'akum rasulun min anfusikum حريص عليكم بالمؤمنين رؤوف رحيم ìránṣẹ́ kan tí wàá báyọ̀ من أنفسكم láti inú yín ló ti wá èèyàn abára bíi tiyín lọ́yọ̀ ètò màláìkà bẹ́ẹ̀ ní rí àfi tó bá yí ara rẹ̀ láwòrán mi yìí sálẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ lè fojú bá ní àfi tó ná àbá ṣera rẹ̀ láwòrán mi ṣùgbọ́n èèyàn ní gẹ́gẹ́ bíi tiyín. irun tí ń ṣẹlẹ̀ sí yẹn a máa ṣẹlẹ̀ fún irun tẹ̀ ń sọ̀rọ̀ fún òun náà máa sọ̀rọ̀ fún irun tẹ̀ ń wò kó léwu náà wò kó léwu irun tí máa dùn yín ni ó máa dùn náà ni tí máa bá yín máa bọ̀ náà irú ẹ̀ ni ó nù Muslim anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé nígbà tó lórí sọlẹ tó ó dìde lọ sí rákẹlẹ kàwé àwọn sọhábà wọn subhanallah ọwọ àpàdé ìgbà tó wá jókòó tó sì tẹsánwó tó sálámà ó tún wá forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ó tún sálámà ó wá bá àwọn sọhábà sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní innama ana basharun mithlukum abara lèmi náà gẹ́gẹ́ bíi tìyìn èèyàn abara lèmi náà bíi tìyìn à ń sá sọ́mà àtẹnsáwò èmi náà máa gbàgbé o gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe máa gbàgbé fẹ́ ìdá nàṣẹ ìtùfẹ́fẹ́ kírò tẹ́ ẹ bá torí pé mo gbàgbé ara mi létí tẹ́ ẹ bá torí pé mo gbàgbé ara mi létí torí tí ọ̀rẹ́ lá wọ́n ń tọrí kọ́tọ́ gbádùn wọ́n á sọ fún anabi sallallahu alaihi wasallam kété sálùdánù àti oníkété sẹmẹlá ìkàwá oníkété tọlọ wà ní tó o bá sọ bẹ́ẹ̀ pínrín tọlọlọ ní àǹtẹ mùsùn ó ti dọ̀tẹ́ bọ pọ́nbélé àwọn olùbílẹ̀ẹ́nì ní ṣèǹfọ̀n ọ̀rọ̀ alábìsọ̀lá àṣìlẹ̀ ti ń tọ̀ alábìsọ̀lá àṣìlẹ̀ ti ń tẹ̀gbà alábìsọ̀lá àṣìlẹ̀ ń tẹ̀ alábìsọ̀lá àṣìlẹ̀ ń tẹ̀bi àmà pa tó ń gbé àmà gbẹ́ wọn á ní kí n sèyàn kí wọn á ní kí wọn á ní lẹ́nu ẹ lórí ẹ torí pé ànábì àlè sọ pé gbẹ wà nù rẹ ẹ torí pé ànábì àlè sọ pé máa tọ ọgbádùn ọgbádùn tọ ẹrí pé lọ́wọ́ bẹ́ẹ̀ lé dáhùn sọ nípa ànábì sallallahu alaihi wa sallam wípé wọn máa Muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul. Muhammad sallallahu alaihi wasallam ẹjẹ nǹkan kan bí ìṣe ọ̀kan nínú àwọn aránṣẹ́ ọlọ lọgọrọ àwọn aránṣẹ́ ọlọ ti lọ ṣáájú so ẹjẹ bá sọ alqawlu fi rasulin kalqawli fi rusulin akhari ǹjẹ́ a sọ nípa aránṣẹ́ kan náà ní ǹjẹ́ a sọ nípa àwọn aránṣẹ́ yòókù má fi fọ́ọ̀rọ̀ fi yàtọ̀ láàrin wọn àwọn nǹkan kan tọ́lọ̀ nǹkan fi dẹ́nìkan yàtọ̀ sẹ́nìkan iná làánú nọsọrọtọ bẹrẹ rọọbi àti ìrẹsẹsọ Ọlọ́run bá ràn mí lọ́wọ́ pẹ̀lú ẹrù jẹjẹ táwọn ọ̀tá mi nígbà tí wọn kó tukọ tí ń dọdọ wọn èrò ti máa bà wọn ò ní gbádùn Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fànàbí fànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú rẹ̀ onáni uhillat liyal ghana'im èrè ogun Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fànàbí sallallahu alayhi wa sallam Ọlọ́run ọbọ ṣe lẹ́tọ̀ọ́ fànàbí anabi sallallahu alaihi wasallam nìkanlọ́lá ìṣẹ̀lẹ̀tọ̀ fún táwọn akin bá jagun tó máa kéré ògùnjọ òfin ọlọ́run ni pé kọ́ lọ kójọ síbi kakí náà wájú láti sàn wọn gbọdọ̀ kó lọlé nínú rẹ̀ oná tó ní kó anabi sallallahu alaihi wasallam ó sọ yìí pé ẹ ẹ kan nàbí yóò bá tó ìlà kọ́ mi ní kọ́ọ̀kọ́ bá ètò ìlànà àti káfà àwọn anabi ọlọ́run tẹ́lẹ̀ àwọn èèyàn wọn máa rán wọn sí ṣùgbọ́n gbogbo èèyàn pátákó ìrẹ́ la sọ pé àwọn èèyàn pín sí méjì ẹni tó gbọ́ tó gbà gbọ́ mẹ́nu na mùsùlùmí ẹni tó gbọ́ tó gbà gbọ́ mushrikuna káàkiri wal iyadu billah torí ẹ̀ tẹ́lẹ̀ ìbá yé wa ajẹ́ ike ẹ̀rí pé ńgbà tó lọ́wọ́ bá ń sọ nípa nẹ́bìrì ìta àrẹ ìṣẹ̀lẹ̀ ó ti sọ nípa ẹ̀yà rẹ̀ wọ́n ní wọ́n ummuhu siddiqatun kana ya'kulani ta'am ìyá rẹ̀ gan sèdíkà ni gẹ́gẹ́ bí abubakar ti jẹ́ as-siddiq gẹ́gẹ́ bí aisha radiyallahu anha ó ti ti ń jẹ́ as-siddiqa bẹ́ẹ̀ náà ni ìpele yẹn náà ni mariam wà sèdíkà ni ẹ̀sà nàbì ẹ̀sà nàbì ẹ̀sà kíkà sọ pé qalat al-mala'ikatu ya mariam inna allaha yubashshiruki bi kalimatin minhu ismuhu al-masihu isa ibn maryam wajihan fi dunya wal akhirah wa min al-muqarrabin kíkẹ́ ńgbà tí malayika ti bá mariamu sọ̀rọ̀ ajẹkọ ti di anabi atu rara a gbogbo àwọn ẹni tọ́lọ̀ wọn bá sáájú anabi sallallahu alaihi wasallam tó fi dórí anabi sallallahu alaihi wasallam ọkùnrin ní gbogbo wọn torí ọlọ́run bá ti sọ ìpele àgbéga eléyìí mariamu ó pè ní kíni wa ummuhu siddiqatan bó lẹ́yìn tí wọ́n yàkùlánì fàá àti ọmọ àti ati èkíní kejì wọn a máa jẹun òwe lọ́lọ́wọ́ bá ń pa fún àyànfẹ́ni tó bá ní làákàyè gbogbo ẹni tí bá ti ń jẹun kọ́ yọ yàgbé àbí oníyàgbé gbogbo ẹni tí bá ti ń jẹun yọ tọ̀ àbí onítọ̀ yọ tọ̀ àfi tiẹ̀ tá a rí olóbi tó fi mẹ́ta tó ti yàgbẹ́ kàn ọ̀ gbádùn torí pé ẹni tó bá gbádùn yọ ọmọ yàgbẹ́ yóò sì máa tọ̀ wáhà tẹ̀tẹ̀ torí ẹ ìnàmá ànàbẹsọ èèyàn lèmi o mi ní tẹlifóòpù kan tí mo fi lè jẹ pé mo ti rí ntọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kẹ tó gbẹ́jọ́ dọ̀dọ̀ mi ntọ́nà ọba sọ fún mi mà ẹ ó wà ní àwọn kúrúntù olódò kan wà sọ fún àwọn ọmọ ntọ́ pamọ́ á ah, ah, ah. láwọn àwùjọ tó ti pọ̀ wọ́n máa ń parọ́ ọ̀rọ̀ ẹ̀ báwọn ẹ̀ lọ́wọ́ sọ pé àwọn máa ń tọ́pa mọ́ bàbá alátẹ̀wọ́ ọ̀ràn ẹ oní ẹ kìnnì kan ọlọ́pìn ìmà àbí ráwọ̀ ló ń wò àbí ẹ wọ́n ti pè òṣùpá ló ń jẹ́ lò kọ̀làǹfọ̀ọ́bì tó gbogbo àwọn eléyàn wọ́n kàn parọ́ irọ́ parọ́ kọ́rọ́ nígbà táwọn èèyàn kan parọ́ fún wọn kúkú dákọ̀ mọ́ wọn òṣùkú ra wọn lẹ̀ kó káwọn gbẹ́sì lè ó lè rọrùn kẹ́ni kọ́ máa mú ẹ kọ́ máa mú ẹ tẹ̀ jẹ́ kò sẹ́ni kankan tó máa tó pamọ́ tó bá sì máa tó pamọ́ bọ́ takọ̀ gbẹ̀gbẹ̀. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ o anábì sallallahu alaihi wasallam tó fi hàn wá ń bẹ innama ana bashar èèyàn lé ní. bá ti kọ́ máa ń tó pamọ́ wọ́n bẹ lórí ìrìn àjò wọ́n fẹ́ máa padà bọ̀ wá sí radiyallahu anha wọn anábì sallallahu alaihi wasallam dáhùn máa lọ́nu bẹ́ẹ̀ ni ẹ dákun kémi ọrùn mi kéyan ọrùn tí obìnrin máa fi soge ní ìmọ̀ máa fi tọ́kọ́ sí. ọfẹ dáwà tó ní dáyìn tó wọn anábì sallallahu alaihi wasallam kéyan ọrùn mi sì rí náà ni ẹ dákun ẹ má bínú. tọ́ kò sí wàhálà anábì sallallahu alaihi wasallam tọ́jà lánàá anábì tó ṣe é pé anú pọ̀ àánú pọ̀ gidigidi ló wá gbá wa ni ó ti máa sí iná fún yàwó ẹ lẹ́bi wá gbé ẹ máa wá wọ́n máa ń wá látàlẹ́ wọ́n ń wá títítítítítítí àtúbà fìyọ àlùfáàjà rẹ̀ fìyọ. ọ̀dà kò sí wàhálà àárọ̀ níbi tá a wá yìí kò sí bá a ti fẹ́ sàlù àlù fẹ́ fi yọ nǹkan tó sọ fún wa ni nínú nǹkan ẹlẹ́kẹrin tọ́lọ̀ fi ṣe bá nàbì sallallahu alaihi wasallam wa ju'ilatil ardu wa ju'ilat liyal ardu masjidan wa turbatuha tahura. ọlọ́sìn gbogbo lẹ̀ bá nàbì sallallahu alaihi wasallam mẹ́tíláṣí. èèpẹ́ lẹ̀kún mọ́ ọlọ́sìn ní tọ́ mọ́ bá nàbì sallallahu alaihi wasallam. ọlọ́run tó bẹ́ẹ̀ fẹ́ lómi ìtajú ànàbì torí àlẹ́bí sọ̀rọ̀ máa bí sẹ́lẹ̀ ló ti bẹ̀rẹ̀ wàlẹ̀ akin alùwòlù ọwà lọ́dọ̀ wọn ṣùgbọ́n kò sí tẹ̀lé. bákan náà mọ́sálásí ọlọ́run ṣe gbogbo ilẹ̀ ní mọ́sálásí bá wa àwọn ń ti wọn fún ọ̀gá tí àyè tí wọ́n yà fọ́tọ̀ fún ìjọkìn wọn gbọ́dọ̀ tẹ̀sí ń bò sí. subhanallah torí ẹ̀ nínú oni ayinama adraka rajula min ummati as-salatu fatamma masjidu ebi yòówù tí sọláàtì bá ti bẹ nìkan nínú àlùmọ rẹ mẹsàlásì rẹ àdúgbò sọlọ torí ẹ ìnáma anabẹsẹ kò sẹ́ni tó máa ń tọpa mọ Ọlọ́run bá nìkan lọ máa ń tọpa mọ nígbà tí wọn wá sí sọláàtì Ọlọ́run wá sọ àyà tẹyẹmù kalẹ̀ ńbẹ tẹyẹmù bá dùn wọn parí sọláàtì pẹ̀lú tẹyẹmù. ọdọ ẹjẹ aịs lọ àìsàn ẹgbà kámú mi pé ní ọrùn tẹ̀ ń wá tẹ̀lé ẹgbà kámú kò sí gbà kámú ah, lọ́ba sì sọ ẹgbẹ́ dídé káìsàn wọ orí kọ́wọ́nulé ìjókòó ẹni abágbéra fún mi ọba wọn ní kíra fún mi ó dìde kíra fún mi dìde báyìí wọn bá rí ẹlẹ́bìí bá a máa ń tọ́pọ̀ àmọ́ kò ní sọ pé àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ kò ní dídá rẹ̀. láàkín kálọ̀ máa ń tọ́pọ̀ àmọ́ Allahu Rabbul Alamin èèyàn máa ń tọ́pọ̀ àmọ́. torí ẹ innama ana bashar èèyàn lèmi o ẹ̀hán ìtọ́ á pé ẹ wọ́n darí ẹ̀sìn á dá rárá ẹjọ́ tẹ̀ ẹ̀rù làá fi dá yín lẹ́jọ́ ẹjọ́ tẹ̀ ẹ̀rù làá fi dá yín lẹ́jọ́ àmọ́ ń tọ́pọ̀ àmọ́ tọ́ tó bá lè express ara rẹ dáadáa tó ń tì kò ríra rẹ express ó lè jarí ma lọ tí ọ̀nà bá ṣe express ara rẹ dáadáa àbí ọ̀nà express ara rẹ dáadáa ohun òríra rẹ express ọjà rí ó lè jẹbi wàhálà kẹta wàhálà kẹta tọ́jà rí lẹ́nu ó lè jẹbi tọ́jà rí lónìí ó lè jẹbi lọ́la tọ́jà rí lónìí ó lè jarí lọ́la wọ́n yín lẹ́kùn tàǹtà sí mu náà ilẹ̀ àti pé dájúdájú ẹ̀ ń kẹjọ wá bá mi. wọ́n lẹ́hàlẹ́ bá ọkọ̀ fún máa yẹ fún alhànà bí xujjẹ́ ti hi mi bá wọn. ó sì ṣe ṣe kápá kan yín kọ́ ma ẹ̀rí ìdí àrí rẹ̀ mú jáde jẹ́ kejì lọ. yàrá tó ní kálukọ́ ọmọ kò ló ń jàre. ẹnìkan nu yín lè mọ ẹ̀rí àrí rẹ̀ mú jáde ju ẹnìkejì lọ kẹ́nìkejì kó wọn fìdí rẹmi níbi àti fẹ́ sàlàyé bó ń ṣe jàrí kí aládájọ́ lò ìdájọ́ tẹ̀ ń ròyìn aha anabi ni fa ọkùnrin fa ọkùnrin yẹn lẹ́kọ̀ọ́ bí náhùnrin máa asma ìwọ̀n àtàrà bí ìdájọ́ ní ìbámu pẹ̀lú tí mo gbọ́ orí pé àlàyé tiẹ̀ kún ẹ̀rí rẹ̀ ó fìdí múlẹ̀ àlàyé eléyìí ajambakumi ẹ̀rí rẹ̀ òdòdì lọ́ba dé níwọ̀n adáwọ̀ láre indon lẹ́bi lórí tí mo gbọ́ kìí ṣe lórí ntọ́tẹ̀lẹ̀ torí mi ò rí ìgbà tí mo máa dájọ́ bá wọn èyí ti mọ̀ ẹni tó jàre tó bá jẹ́ kó ń lọ jẹ̀bi òun ti mọ̀ kó wọ́n jàre ẹni tí mo dá lẹ́bi tó bá yẹ kó ń lọ jàre ó ti mọ̀ kó wọn jẹ̀bi kí ni wàá sẹ̀ wọ́n sọ pé ìdájọ́ adájọ́ nínú òfin ṣẹ̀ríà kò lè sọ ẹ̀tọ́ dé ìwọ̀ kò lè sọ ìwọ̀ di ẹ̀tọ́. ìdájọ́ adájọ́ la yuhillu haraman wa la yuharrimu halalan tó ìdájọ́ ilé ayé ni torí pé gbogbo tá a dá yẹn ọlọ́run bó tuntun dá alaysa Allahu bi ahkamil hakimin àpèjúwe ọkùnrin kan gbẹ́jọ́ wa ó sọ pé àbí obìnrin kan gbẹ́jọ́ wa obìnrin sọ gbọ́kùnrin yìí o ó ti kọ́ ní kíkọ́ lẹ́ẹ̀lẹ́kẹta lónìí. ṣùgbọ́n tó bá tó ń jẹjọ́ wa kò sí kàtàkì lọ́lé ẹjọ́. òní wípé ó ń bá mi ṣe fanfa pé kíkọ́ lẹ́ẹ̀lẹ́kejì ni nígbà tí mi sì mà dájú pé ẹlẹ́ẹ̀kẹta ni. sibẹ́yìn náà ti máa ní ìsìn albayyinatu ala al-mudda'i wal yaminu ala man ankar ìwọ tó ń sọ pé kíkọlẹ̀ ti pé mẹ́ta wọn mẹ́lẹ́rì wa aláṣùrù ní pété bá kó obìnrin lẹ̀ kò bùkátà ẹlẹ́rì kò bùkátà ẹlẹ́rì ṣùgbọ́n nígbà tó ti di fanfa pété ẹ̀kẹta ni tàbí ẹ̀kejì ìwọ tó pé lẹ́lẹ̀kẹta ọ̀mẹ́lẹ́rì wa ìwọ tó ti pé ni tó àwọn náà ti tán láti búra obìnrin bá mú ẹlẹ́rìí wa obìnrin ọ̀rẹ́ kọ̀ọ̀rẹ́ lẹ́rìí mu wa. ọ̀rẹ́ lẹ́rìí mu àtúrò pé ọ̀sùn ní pé tọkùnrin bá fẹ́ pọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ kò bùkátà kọ́ pẹ́ lẹ́rìí. tó obìnrin ọ̀rẹ́ lẹ́rìí mu wa ìwọ tí ọ pé ẹ̀ẹ̀mejì ni kì í ṣe ẹ̀mẹ́ta tó o ti láti kọ́ lọ́n pé irọ́ ni pa. ni lọ pa pé yẹn péré al-yaminul ghamuz ìbúra tí máa padà múyàn tẹ̀rì sínú náà jahannam wọ́n ní kò sí gàmásà sínú jahannama kó tó gàmásà rẹ̀ sínú àdá yọkùnkọ́ mu tẹ̀rì sínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn wàá sínú jahannam kọ́lọ́ ń sànù wa. ni adájọ́ bá dájọ́ pé méjì náà nà tẹsí máa ń pé lọ́dọ̀ náà mẹ́ta ni tó bá kó dodo lóbìnrin yẹn sọ àǹfààní òfin yẹn tó wá sọ pé hukmul qadi la yuhallilu harama wa la yuharrimu halala nísìnyí adájọ́ wá sọ pé ìyàwó rẹ̀ náà ló ti jẹ́ nígbà tó ti ké kíkọ́ lẹ́ẹ̀mejì ni àwọn wa sọ pé ìyàwó rẹ ni kọ̀bọ́ àná ṣùgbọ́n zina ni wọ́n ń ṣe tíya lẹ́tẹ̀lẹ̀ kọ̀rọ̀kọ̀ yìí wa wọ́n sọ pé nídàájọ́ o ìyàwó rẹ ni o àmọ́ lẹ́sìn o zina ni wọ́n ń ṣe nítorí pé ọlọ́run mọ̀ ikú kíkọ́ lẹ́yìn ti pé mélòó ó ti pé mẹ́ta. ajẹ́ pé ìdájọ́ adájọ́ kò lè sọ haramu di ala torí gómìnà yẹn ti di haramu. àpèjúwe kejì òun náà ní pé obìnrin yẹn ọlọ́mọ ẹlẹ́rìí wa lórí pé kíkọ́ ọlẹ́ mẹ́ta ni ó sì dọ́kùnrin lójú pé kíkọ́ obìnrin yẹn kọ́ lọ mẹ́lẹ́rìí wa obìnrin bá rẹ́lẹ́rìí méjì mu wa wọ́n ń tẹ́ wàláhì sàláhì lórí pé ọ̀gá ó sojú wa alákọ̀ọ́kọ́ sojú wa ẹlẹ́ẹ̀kejì sojú wa ẹlẹ́ẹ̀kẹta dẹ́kun sojú wa. ẹ mẹ́yà múnáfíkì tí máa jẹ́rìí èké bàbá tóní méjì ni sẹ́yìn lè búra tó rọ wọn pa ah! ẹ̀rù máa ń bà mí láti kọ́ lọ́n búra. tí n bá wá tẹ́rù bá máa láti fọlọ́ búra tí mo á lè fi nǹkan mi búra láéláé wọ́n máa ń sọ ìbúra bá sọ pé kọ́lá nígbà tó ti lè búra pé nípa yẹn ajẹ́pọ̀bìnrin yẹn ń kọ́ ti dè wọpọ. ti sọ pé yẹ ó ṣùgbọ́n ìyàwó rẹ ni. ìyá rẹ̀ nítorí pé ìdájọ́ adájọ́ kò lè sọ halali di haram rò pé yé wa ẹ̀hẹ́n nítorí kálómi ó lérò pé táwọn bá ti délé ẹjọ́ tó bá jẹ́ pé ìdájọ́ sẹ̀rí àtàn ká tó pé ìdájọ́ ìdọ̀tí ọpọlọ mi tá ń lò má lọ tí ò tiẹ̀ kankan ẹlòmíà máa wò pé òun gbà nǹkan tó kò ń fẹ́ gba dúkìá rẹ̀ gbà nítorí pé òun lẹ́nu nítorí pé òun lè gba lọ́ọ̀yà tó ìwọ ò sì lówó o lè gba lọ́ọ̀yà tó lè tó tó gbópọn ní káfẹ́ sọ irọ́ dòdòdò bíi tòun tòyẹ́ ṣe bẹ́ẹ̀ yọ gbalẹ́ ẹ yóò ṣe bẹ́ẹ̀ yọ gba dúkìá ẹ yóò ṣe bẹ́ẹ̀ gan yóò tún já ìyàwó rẹ̀ gbà tó inú máa dùn àwọn dàdà ń gbọ́ mí ọmọ bá ẹ kó rírí olú àrílẹ̀ láti mọ̀ bá jẹ gbogbo ìdájọ́ tó bá yẹ kí wọ́n lo kọ́ọ̀nà ọ̀hún kọ́ọ̀nà ọ̀hún lò tábíájọ́ bá fi lè dájọ́ lórí ntọ́hàn tí ó sì rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹjọ́ sọ haram di halal ẹjọ́ rẹ̀ ò sì lè sọ halal di haram àǹbáṣe bá fi ìdọ̀tí lásán. mo rò máa dunnú máa máa dunnú máa yọ̀ lórí ìyá tí ó ti ọ̀ tó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn máa ń wò pé nígbà tó ti pa àti lọlé ẹjọ́ wọn ti dá wa láre àti jàre ẹ jàre o nítorí pé ní òkùnkùn kì í kùn kó nínú ọmọ màánú ẹni jẹ̀bi ọmọ pé mo jẹ̀bi náà ni wọn kàn sáré fún mi ni fóònù tó fẹ́ sọ fọlọ tó bá dúró gbé dàkúyà ẹbí tí wọn wá gbé fún aláre àrè tí wọn gbé fún ẹlẹ́bi ẹni tó jẹ̀bi wọn ń jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ títí dọjọ́ kú ọjẹ́ bẹ́ẹ̀ gbogbo ọdún kí ló fẹ́ sọ fọ́lọ́ ọjọ́ gbẹ̀ndà kìyàm. kò sí ní tó lè sọ fọ́lọ́ ọjọ́ gbẹ̀ndà kìyàm. àwọn ah, ọlọ́ọ̀jọ́ jẹ́jẹ́jẹ́ mo jókòó nígbà tí justice lágbájá sì ti dá mi lẹ́jọ́ justice la pé ìwọ náà justice kọ̀ mọ́tìsì ni. àwùjọ mi lẹ́ ẹ̀ tó bá jẹ́ pé ọ̀nà tí adájọ́ bá dájọ́ lórí ẹjọ́ tó gbọ́ tó wá fi gbójò báyìí kọ́ ọmọ fẹ́jọ́ rẹ̀ kò lè sọ halal di haram kò lè sọ haram di halal káàdì mu o torí tá a bá dì mu ayé wa yóò tòrò púpọ̀ tá a bá kùnà láti dì mu wàá lọ gbà wá púpọ̀ ẹ̀mẹ́yẹ nǹkan tó ń gbà lọ́dọ̀ ọmọlàkejì nígbà gbòsú láyé bí ẹ̀mẹ́yẹ nǹkan tó fi ń wọn jẹ láyé bí nítorí pé lọ́ọ̀yà kan kìíní kankan gbogbo ọ̀rọ̀ burúkú lásán gbogbo ẹ̀ irọ́ ń parọ́ fúnrọ́ àmọ́ gbogbo ẹ̀ lórí irọ́ lọ́ọ̀yà tó lọ bá tó náà mọ̀ pé rọ́ọ̀lọ́ pa ọmọ kó wọn lọ jẹ̀bi yóò tún kọ́ tó tọ́ fún tọ́lá àwọn mọ́nà táwọn lè gbé gbà. àbá ayé ni rọ́ọ̀mà ayé ni rọ́ọ̀mà kò sí rọ́ọ̀tẹ́nìkan lè pa fọ́lọ́ tó bá jọ́gbìn dàgbé àmì ibi tọ́lọ̀ tún wà lé sí láyé ń tẹ́gbẹ́ ó kó àgbákò ó kó àdánù àrélù tẹ́gbẹ́ àgbákò ọmọ àti ọ́ni nítẹ́jú ìtẹ́jú lórí nǹkan tó gbà àìmọye kódà gan ó lè ṣe sábàbí ikú rẹ̀ tó kú èkó burúkú tontikéda tó fò òun náà ni wọ́n fi gbé àrí fún ọ ẹbí ló ti jẹ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kọ̀ kẹ́kẹ́ nìkan jálábò kí ni a fẹ́ máa tóra lọ ilé ẹjọ́ sí gan tí ì sábà. a ah, ọmọ akẹ́kọ̀ọ́ mi bẹ lọ́dọ̀ rẹ̀ kí ló ní tó fún mi lẹ́rọ̀ ó dìgbà tí mo bá tún lọ náwó kan mo tún lọ náwó fáwọn kan tó lọ́wọ́ wọ́n ti kọ́kọ́ yàn mí jẹ àpò ó tún wáá kí n tún gbẹ́jọ́ lọ wọ́n tún yàn mí jẹ àádọ́rin àpò tó lọ ọ̀nyẹ́ ọmọlàkejì jẹ ó ronú jọ́kú tó bá ronú jọ́kú ẹni tí ọ̀nyẹ̀yẹ̀ jẹ ẹ̀rú ọmọ àbájọ gbẹndàlùkìyà tí ò sí ẹ̀tọ́ ẹnìkankan lọ́rùn rẹ̀ wàlá ẹ̀rú ọmọ àbájọ gbẹndàlùkìyà abẹ́ ìrà àwọn anábì ọlọ́run tọ́sẹ̀ tàwọn tó àwọn lẹ́rù tàwọn tó àwọn lẹ́rù àmúlùmálà ẹ kọ́ máa mú nǹkan oníkan mọ́ sí wọn nǹkan oníkan mọ́ sí wọn wọn lẹ́nu tí bọ̀ tọ́ sí ní ìpè lára mú ẹni tí bọ̀ tọ́ sí ní ìpè lára mú ẹ tó fẹ́ wọ náà rọ. a'udhu billahi minash shaitani rajim torí délé ọ̀dọ̀ wọ̀ wà wà. anábì sallallahu alaihi wasallam wa sọ̀rọ̀ kan bí iná tó bá yẹn lẹ́rù. ó ní tí mo bá wá dájọ́ lórí ẹjọ́ tí mo gbọ́ ẹnikẹ́ni tí mo bá fi lè gẹ́tọ̀ ọmọ ìyá rẹ̀ fún látàrí ẹjọ́ tẹrù ntí èsì tiẹ̀ ni wọ́n dá lẹ́jọ́ pé ní kẹ́yìn nàmà akpa ọ̀lẹ́hu kẹfà àjẹmínà náà ma pé iná ni mo gé fún iná fún okú oríire tó ee padà lọ yẹ nígbà tó ti tẹnu ti tí wọ́n sì ti gbáre fún ọ bí ẹrù ọwọ́ akókò ọmọ àgbẹ̀ lọlé lọ́wọ́ àti à ah, ẹ dàpọ̀ ẹ̀yìn ẹ̀yìn ẹ má ti tù ká o àkọsí ẹ̀yìn adájọ́ wa ẹ gbìyànjú lábẹ́ òfin ṣẹ̀ríyà láti rí pé mọ́dodo jáde ẹjọ́ tá a sì rò iná ló mú yín dá mi láàrí àmọ́ mo mọ̀ títí dọ́dọ̀ ọlọ́ọ̀gbọ̀n mọ̀ jẹ̀bi bàbá yìí ló ní nǹkan yìí ẹ dàpọ̀ ẹ bá ń bẹ kọ́ yá àgbè á bóòlù ayé ọba ti tòrò tó bóòlù ayé ọba ti dàgbà bóòlù ayé ọba ti kúrú tó tó ọba gbé lọ òní sì jáde nílé ẹjọ́ yìí tó o ti gbọ́wọ́ sókè sọ́lọ̀ Allahumma inni mazlumun fantaqim wọ́n náà wọ́n ti sàbò títí mi o gbèmí níjà ọlọ́run wọ́n sàbò títí mi gbèmí níjà ẹ̀ mọ́tọ́ lọ́sọ̀ọ́ la ansurannaka walau ba'da hin márùn ọlọ́nà ni kò bá kú nítorí ẹ̀bùn lọ́wọ́ abẹ́ gbé lọ kò síbi tó gbé lọ wọ́n tún pè ní iná kì í ṣe búrẹ́dì iná iná ni wọ́n gbé fún ọ kì í ṣe búrẹ́dì bá iná àti ìjẹ́bí kọ́dọ̀ ó ti àwọn sàn gbó fún ìpètò lálẹ́ yo iná làwọn fi tó jẹ́ wọn ò fi wọn dà ẹ̀rí táwọn náà jẹ fùfú ẹ̀rí táwọn náà jẹ bà torí tó o bá jẹ fùfú jẹ bà iná arọ́ tó ń pọ̀ tó bó wà ní ìwọ wọn géná fún ọ ṣé iná máa sọrí ara àwùjọ bíi lẹ́yìn lè ṣe sọ̀rọ̀ yẹtù sínú ayé iná ayé ọmọ nìyẹn iná jahannam kí ni wọ́n gbé fún ọ torí ẹ ọlọ́run dáàbò tí wàá lẹ́ni tó mú ilé ayé yìí ní fúnfún yẹ wọ́n sì ti wàá lẹ́mìí láti yan ọmọlàkejì jẹ wọ́n wá ní tíyẹn bá lẹ́mìí fúnfún yẹ. títí lẹ́mìí àti jẹ yóò gbádùn láyé ìkọjá sísọ wàá gbádùn kọjá sísọ amẹ́ni tó bá ti jẹ́ pé ah, ọ̀rẹ́ fẹ́ wèrè òfin sófin nítorí gbogbo àwọn burúkú tó kúnú àṣà Yorùbá ọ̀rẹ́ fẹ́ wèrè tani wèrè náà ẹ ẹ rí pé ìdí kálukú gbé kọ́nà wọn àti ó ti gbé. kí ló gbé kí ló gbé olè tó torí di eléyìí ẹni tí ó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kẹ kò ní fẹ́ kí kọ́bọ̀ ẹnìkan kọ́ pamọ́ sínú owó tó ẹyẹ wọn lọ torí kọ́ fẹ́ pàdé ọlọ́run lẹ́ni tó yọnu sí ọ wọn ní bàbá sẹ́lọ̀ tá a kú tọ́yọ́ kọ́lọ́ nìkan lásán tẹ́sẹ̀ tá a sì tẹ̀ tí ò tẹ̀ bọ́ tó bá wọ náà forí sí wa tó bá wọ

torí ẹ̀ ló ti jẹ́ pé n ti ń bẹ láàrin ara wa síra wa dẹ́njà n ti ń bẹ láàrin wa sọ́lọ̀ rahman ìkẹ́ni àmì èèyàn kéèyàn à ó dẹ́njà ọ gbọ́dọ̀ wà fẹ́rẹ́fẹ́rẹ́ kí a fún wàláhi sọ́lá ẹ̀rí kéènì sàn àti gbẹ̀tọ̀ ẹlẹ́tọ̀ àti jẹ́dúkẹ́ ondúkìá àti gbẹ́sẹ̀ nǹkan oníkan kí ti àwọn èèyàn lára àti sọ̀rọ̀ wọn lẹ́yìn láìda àti fẹnu wọn kí nítorí pé wọ́n máa ń pé ara wa kí ni iná jahannam ìdínú tẹ́sìrì tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe bó ṣe fẹ́ ẹni tí wọ́n sì jàǹbá rẹ̀ wọ́n jẹ dúkìá rẹ̀ wọ́n sàbò sísí ẹni tó ṣe pé wọ́n jàǹbá rẹ̀ wọ́n sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá wọ́n fẹnu rẹ̀ oríire oríire yàrá nínú fi ń dùn pé gbèǹdà kìá máa bẹ̀rẹ̀ nítorí tí ọba ti gbẹ̀ndà òkè àmọ́ wọ́n yàn yàn jẹ gbé owó rẹ̀ tán jẹ wọ́n jẹ gbé ẹ̀tọ́ rẹ̀ wọ́n gbà gbé ọ̀rọ̀ rẹ̀ tán sọ dá wọ́n sọ wà lẹ́ẹ̀kìn àjọ gbẹ̀ndà òkè àmọ́ kò ẹni tí ẹni tí wọ́n gbé àwọn ọ̀fẹ́ kan tó lò kó kó kò síbi tẹ́nìkan gbà lọ́jọ́ gbẹ̀ngà òkèèyà yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi likulli imri'in minhum yawma'idhin sha'nun yughnihi. wàláhì ọba yẹn lẹ́rù abotí ẹja jìnnà sí o ẹja jìnnà sí ọlọ́wọ́ bọ̀ fẹ́ o ọlọ́wọ́ bọ̀ fẹ́ ètò ọmọ òótọ́ lóòótọ́ ọmọ akóso fáìnà irú àwọn eléyẹn àwọn ọ̀daràn paraku ni wọn ẹni òfé fọ̀rọ̀ lọ làwọn eléyìí ẹni tó mọ̀ ike nke yìí bó ṣe rí ni yóò sì máa mọ̀ yí padà bọ́bá jẹ́ àgbàlagbà àgbà yanu bọ́bá jẹ́ ọlọ́gbọ́n àgọ̀ burúkú lélẹ́yìn o jẹ́ ọba eléyìn gàlúrú gàlúrú nìyẹn o. tó bá jẹ́ baálẹ̀ ẹni gbogbo abúlé kún wọn nù nítorí pé tí ọba ti tí òdodo tó sì lẹ́mìí kó dodo lọ fẹ́ mú jáde sọ lóko torí ẹ̀ ló ti jẹ́ pé tó bá yẹ kéèyàn sílẹ̀ gbà lábẹ́ kọ́ọ̀lù kọ́ọ̀lù láti fa òdodo yọ nínú ọ̀rọ̀ gbé wá báyìí àmọ́ tó bá jẹ́ pé wọ́n kàn rojọ́ dànù ẹ̀sìn màǹtẹ́ ẹ̀dá lẹ́jọ́ ọba bẹ́ẹ̀ lọ́kọ́ òtítọ́ kó kojú gbà lọ́dọ̀ tí wà lè darí. sẹ́yìn màkàrú rẹ̀ náà wà sòyúrò àwọn ọ̀daràn burúkú nù àwọn ọba yìí jẹ́ nìyẹn kọ́lọ̀ má ti wá bẹ́ẹ̀ torí àdéhùn yìí hàn wá kíkẹ́ ìtorí àti yanmalàkejì jẹ káfẹ́ sọ irọ́ dòdòdò káfẹ́ sọ òdodo dirọ́ ọlọ́wọ́n bá bínú sírú wà bẹ́ẹ̀ yóò dé kéèyàn orí iná he láti ayé ń bì yóò jẹ́ kí wọ́n ti buná fún ọ tánàbí bá wa buná fún yìí àbádájọ́ bá buná fún yìí láti ayé ń bì omi wo ló fi wá pa kọlọ̀ mọ́tò alọ́ máa náà àdìsí tó tẹ̀lé lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam abdullahi ibn umar radiyallahu anhuma olùgbà alásọdọ anabi sallallahu alayhi wa sallam wọn lẹ́nu bí wàá sọ yìí pé lan yazal al-mu'minu fi fushatin min dinihi ma lam yusib daman haraman wọn ní múmi ní ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ mùsùlùmí oníyé fẹ́ ẹni táyé gbà á nínú àlámàrí rẹ̀ ẹyẹ gbà á nínú àlámàrí rẹ̀ o lè rìn síwájú o lè rìn sẹ́yìn o lè rẹ́rìn nígbà tí nǹkan ẹ̀rín bá tí wọ́n bá pọ̀ lẹ́rìn o lè sunkún tẹ́kún bá gbọ̀n máa lẹ́nu yóò sọ dámẹ́ haram lópin ìgbà tó o bá ti pààyàn lọ́nà ìtẹ̀. èèyàn ò ní yé bẹ́lẹ́ ní táyé gbà lópin ìgbà tí o bá ti pààyàn lọ́nà ìtọ̀. àbòsí ńlá ni kéèyàn ó ti kú pààyàn ìwọ ọ̀fẹ́ kú ó sì ṣetán láti pààyàn. alimami Bukhari ló gbé jáde ọ̀fẹ́ kú wọ́n sì fẹ́ pààyàn ṣebí kútù ọ̀fẹ́ kù náà ló ti sábà fi rẹ̀ fẹ́ lò torí ẹ ẹni bọ̀dì tó bá fẹ́ délé ayé lálàáfíà tí ò tí ì fẹ́ kókó náà tó kú torí pé ẹni tó pààyàn gan níbi tí wọ́n ti ṣèdájọ́ fún ọ̀pọ̀ náà kó tó di pé wọ́n pa ní òtún kù torí tí ó ṣe yóò tún kù lọ tó bá jẹ́ pé wọ́n mú un ikọ́ pààyàn tó sì mọ̀ pé òfin tí ń bẹ oná lòfin ọlọ́run wa katabna alayhim fiha anna an-nafsa bin-nafs. ẹni tó bá pààyàn wọ́n pààyàn wa lakum fil-qisasi hayatun ya ulil albab ìsẹ̀mí ń bẹ fún yín nínú kágbẹ̀sẹ̀. bí ẹ bá ti mọ̀ pé tó bá pààyàn wọ́n pa náà àwọn ará yòókù ọgbà yìí ẹnì kan ò ní pààyàn máa ń

oníjà àwùjọ sẹ́nìkan pààyàn oníjà àwùjọ sẹ́nìkan fi kú dẹ́rù báyìí nítorí gbọ́lọ̀ ńlọ́lẹ̀mí ọlọ́run ti gbà kẹ́nìkan gbẹ̀mí ẹlòmíì lọ́nà àìtọ́ kí lọ́ọ́ fẹ́ gbẹ̀mí ẹnìkan sí táwọ̀ bá ń bẹ láàrin èdè òyédè ń bẹ láàrin tọ́ba bá ń parí ẹ̀ tí ọba parí bẹ́ẹ̀ ni kíkálukọ́ máa lọ lọ́rẹ́ ìwọ wa pé ńgbà tẹ́ ẹ̀ bá ti jọ sí ó sì rí i pé onípọ́nbọ́n mú kó lókè pẹ̀lú wọ́n á lọ gbé kọ́ńtrákì rẹ̀ fáwọn abáwọn pa wọn àwùjọ bíi lẹ́ tó ń tó fi tó fi tó fi tètè kankan sára sí ọtí wọ́n bá já páàyàn tó ẹ pé sẹ́nìkan bá ti bọ́ wọ́ tó bá ti bọ́ tó bá ti bọ́ ṣe fanfa báyìí tó pa lọ́pàá nígbà tí lè kan sára sọ pé yẹ ọkùnrin mẹ́ta ni ọ ò tó bẹ́ẹ̀ owí mi ò ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òun náà ní kí wọn náà má kú kó fi jọ torí ilé kò ní kú nílé dín ilé àwọn ọ̀daràn tó wọn náà ní kú ọkàn máa bẹ láyé lọ láéláé àmọ́ tí ọ̀rẹ́ láé ọjọ́ kan náà wọ́n sọ pé ọ̀nà kú yákàtà yákàtà wọ́n gbó lórí ibúlẹ̀ apààyàn akramakumullah kí ló fẹ́ pààyàn kí ló fẹ́ pààyàn torí pé gbogbo ẹni tí wọ́n bá pa ní ìsìn ò lè dẹ́nu padà sí lára tó o sì lè gbádùn mọ́ kódà tó bá wà lórílẹ̀‐èdè tó yẹ pé bí irú ju ayé wọ́n apá ẹ̀ wọ́n kẹ́ lè mọ tìmọ́lé lọ́dọ̀ ọlọ́pàá pọ̀ wẹ̀yìn káńtà ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wọ́n ti ti tú ọ́lẹ̀ wọ́n ti ní wọ́n gbé kéèsì lọ kọ́ọ̀tù ẹ̀fọn abéèlì rẹ̀ nígbà tó bá ti rà bàràbà rà bàràbà wọ́n ti wọ́n ti ti tọ́ ọ́lẹ̀ pé dókítà tẹlẹ ń bẹ̀ yẹn pé ọpọlọ rẹ̀ ò pé ńgbà tó ta lọ́tọ̀ ta ládàá àmọ́ ti pé gbàdá ńgbà tó ta tán tó wọ́n fi wá ẹsíwìsì rọ́ kọ́dà pé tó náà ó lè gbádùn irú àwọn mọ̀lẹ́bí tó pa yẹn tó pa wọn lọ́mọ àwọn onífojú rẹ wọ́ ọ onífojú rẹ wọ́ ọ kọ́dà àwọn èpè burúkú àwọn èpè tó lè mú kí o ti di ilé owó mọ́ lórí gbogbo ẹ̀ wọ́n mọ̀ ṣe fún ọ lóru àti lọ́sùn tí wọn bá tún jẹ́ni tọwọ́ tí wọn náà yá sádà tọwọ́ tí wọn náà bá yá sí ma kọ́dà kó sì ń takabùlà àwọn náà rí i pé àwọn náà dáná ya orí rẹ̀ kí kálukú ọmọ kẹjọ lọ pàdé náà ẹ sì ní pàdé òdìjọ gbẹmí ẹ yẹ wọn wá torí délé kí ló fẹ́ pààyàn sí gánà rí kí ló fẹ́ pààyàn á síbí wọn náà lọ pààyàn ní ìdí tí wọn ní wọn ti dìklẹ́ rẹ wọ́n tẹ̀lé tí òfin káà ní rí ọmọ ọ̀sà kó gbogbo nàìjíríà ìbò ti tó subahánàlá ẹni máa gbúrò rẹ̀ kó ti lọ kó ti lọ ó ti lọ Tógò ó ti lọ àǹgólà sí gbogbo eléyìí wá gba tó fíríjì kan lù wá irọ́ lásán ebi wọn ló síra rẹ tó fi dára àǹgólà ebi wọn ló síra rẹ tó fi dára rọ́sìkì nàmíbíà ó síra rẹ títí tó fi dára kàmbódíà ó tún di bòròndì ẹgbẹ́ bòròndì ó sá lọ bòròndì ó láì sí búrẹ́dì bòròndì àkàràmọ̀ fún mi wá ìwọ ló síra rẹ náà sálí ọlẹ gbàtọ lọ́wọ́ rẹ yá ọ pààyàn èkúté ń lé rẹ ọpamọ òkété ń bẹ lórí àjọ ọ̀pá o wọn á sọ pé èèyàn lọ pa ọ̀dájú pọ̀ dàrán ni ọ ẹni pọ̀tù tó bá ti kú pààyàn kò ní gbádùn tẹwárẹ́ nìkan ò ní lè pààyàn àfi kó ti kọ́kọ́ dájú burúkú eléyẹn lára iṣẹ́ tí ìmúkùmù máa ṣe gbogbo àwọn oògùn olóró burúkú tó kórí àtẹ bẹ̀rẹ̀ látòrí ọtí òkú ó fi gbogbo àwọn mukumu gbá ná nkankan gbogbo nkankan yẹn gbogbo ẹ kọ́kọ́rọ́ ni fún gbogbo àwọn àwa aláàbí tẹ́bá wádìí gbogbo àwọn tí ń pààyàn wọ́n ti máa ń mú mukumu torí wọ́n ti máa ń dàrú ti máa ń yí torí pé nígbà tó polówó bá padà dé ẹ̀rí kò ní ọ̀kọ́ ta ẹ̀ òun pa ẹ̀mẹ́tò wọn gbọ́ wọ́n ti jẹ́ ọgbọ́ torí ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ á sọ́ra o tọ́lọ̀ máa ń sọ yẹn a gbọ́dọ̀ sọ̀rọ̀ wa awọ kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin àtẹnukẹkẹ máa fi kú dẹ́rù bá ọ ẹ máa sọ pé pa ọ ẹlòmíì ò ní sọ pé wọn pa ọ tó bá tura àtàgbàjọ lọ láwọn Yorùbá lẹwù yọọ máa ní owó tó ń tó ń bọ sọ̀rọ̀ tó owó tó ń tó ń bọ sọ̀rọ̀ tó mọ ń gbà sẹnìkan nìkan lọ. Ah, ah, ah àwọn èèyàn ń bẹ tẹ́lẹ̀ sọ fún ọ pé tó fẹ́ sùn kún òní rí ṣe bàbá ló ṣe kan ló kọ́kọ́ lẹ́yìn ọmọkùnrin àwọn bàbá bàbá òkú àtàwọn yòówó àkíkà ìyẹn ni pé ẹ̀yìn ìkà àkíkà ẹ̀yìn ìkà. A'udhu billahi minash shaitani rajim. tó bá sọ bẹ́ẹ̀ yẹn tó bá gbébi tó fi wà ó sì ọ̀pá. tó o sẹ́yìn mọ́ pé lùkì òtó kò tẹ́tẹ̀ fún ọ ọwọ́ ọ̀rọ̀ tí mo gbé kalẹ̀ sẹ́ni kí n bá sọ fẹ́nìkan tó kúnjọ́ kejì ó sì ọ̀pá fún àwọn ọ̀rọ̀ sẹ́nu gbọ̀nràn tí yorùbá máa sọ ó sì ọ̀pá ọbẹ̀ orí ẹ láàrin jà irú mọ́sálásí ìlú bá wọn gbé ọwá lọ́jọ́ júmọ̀ irú gbogbo ibi tí pẹ́ wà wọn mú orí ẹ wá mo rò pé iye tí o six mọ́ǹtì tètè máa tán fi ń firú àyè yẹn lẹ́nu tí ọba yé yín ẹ wọn kọ àìsẹ bá lọ bí jọ́sí tọ́lọ̀ bá ní kájọ pàdé ńjọ kan bí jọ́sí lò fi ṣẹlẹ̀ máa fi rẹ̀ rán so sẹ́ni tó bá tó bá fún ọ gbogbo àgbàlá mọ́sálásí wọn àtúrà yìí lẹ̀ tó bàtà wọn ti ṣe ni kí wọ́n ti ṣe ní síbẹ̀ wọ́n líǹkì gírínèjì máa ẹsẹ̀ bá ti gbé orí rẹ̀ báyìí fi tẹ́tẹ́ ìwèrè ọgbà mi. bá gbogbo tó bá sẹnu gbọ̀nràn tó sẹnu gbàǹgbàǹdù báwọn pọ́n síbẹ̀ tó ẹnu kó bá mi kọ́ ó kì í dọ́gba mi torí di ẹlẹ ó lè má ṣe kankan ọwọ́ ẹnu ti kó bọ̀ a máa sọ̀rọ̀ sọ yóò bá bọ́rọ̀ bá ti fún atẹnìkan pọ̀ ó kúkú wọn fi kú lérí tura wọn. ó ń fún méje ọ̀lẹ́ burúkú méje lọ́nlọ́ méje a tí o bá lẹ fún nǹkan bẹ lábẹ́ lábẹ́ fáìlì yẹn akaramakomọlọ so ẹ rí àwọn ọmọ kéékèèké náà kọ́ńtọ̀ burúkú ti wà lẹ́nu wa ọ̀rọ̀ tí o sọ̀rọ̀ ó kù ó kù àwọ̀ kí ló dé tí ó kù ó ló sọ fún bẹ́ẹ̀ ará àdúgbò bá tún èmi rí ọwọ́ tọwọ́ sọ bẹ́ẹ̀ nìkan pé ó kù ó sì ọ̀ọ́ra pọ̀ bá di kọ́ dàgbà tó pa wọ́n pa ni òfin ọlọ́ọ̀ni yẹn tó ń torí de lè yẹn tí ká máa sọ ẹnu wa tẹ̀ ń bá ń jà tẹ̀ ń bá ń bínú ẹ máa mọ ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu yín kódà gan anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó tún kọ́ alẹ́ kó ní ẹ máa sọ̀rọ̀ dáadáa lẹ́nu ẹ má máa ṣépè torí kó má lọ ṣe déédéé àkókò kan tó lọ ọbẹ̀ yìí sáláì gbàdúrà wàláì ní ọ̀bà gbà ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ dáadáa tá a bá ti rí kọ́rọ̀ dáadọ́ ní tẹnu ajáde ẹja dákẹ́. Ah, ah, wọ́n ní àlefa ah, ìsọ̀rọ̀ ká dáràn. ẹja mẹ́nu wa lọ́wọ́ man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut. ẹ jẹ́ káwọn ẹ̀kọ́ tá à ń kọ́kọ́ máa hàn lára wa wọn náà lọ lọ bá yẹn jà lẹ́bàá lẹ́yìn ló tún lérí lọ́sọ̀kọ́ gbà ó ṣe kí n làwọn bá ní àwùjọ ustaasu ìdánilẹ́kọ̀ọ́ lẹ̀ lọ́dọọdúnmọ́ sọ̀rọ̀ ustaasu là ń sọ níìsì. ẹ̀rí nǹkan náà àwọn máa ọ̀kan náà àwọn máa yí ọwọ́ díà pé èmi ò fún wọn díà tí wọ́n wọ̀ kọ́lẹ̀ lómi gẹ àyẹ̀wò bá wọ́n mọ̀rọ̀ wọ́n mọ̀rọ̀ burúkú sọ láàmú bóyá ló ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wọn lu ẹgbọ́rọ̀ tó torí di ilé ẹjẹ á máa sọ ọ̀rọ̀ tá a bá sọ ká máa sọ ẹ ní good example fáwọn èèyàn ẹni tí ń bú ọ wọ́n máa bú ọ ń bú ọ pé ọ ọ ọ mẹ́ẹ́bùbù ni nítorí pé láwùjọ Yorùbá tó bá ń bú yàn èèyàn náà máa dà ọ tó bá wú kan wọ́n wú méjì tó bá wú kan wú méjì wọ́n kàn àwọn nìyẹn wọ́n mẹ́ta wọ́n ti sọ fáwọn náà la ilaha illallah ṣé èbú lárúbá kọ́ aṣọ kó ń gbé èbú lárúbá fún àbá di kí wọ́n fẹ́ bá yẹ parí ìjà wọ́n ibi lárúbá ni bọ́ọ̀lù ṣe wí subhanallah ó ní la ilaha illallah fẹ́ irú èbú lárúbá àgbà lọ dájú àbí òye wa torí di eléyìí ẹ jẹ́ ká máa sọ ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa lẹ́yìn náà àwọn èèyàn ń sọ yín bàjẹ́ wàláì wọ́n ń sọ yín bàjẹ́ sọ pé ọlọ́dánilẹ́kọ̀ọ́ ọlọ́dánilẹ́kọ̀ọ́ ń sọ torí àwọn wùdọ́ tí ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ gbé wẹ̀rí jáde ẹ̀nà tòǹjọ́ wọn bá kó wẹ̀rí rẹ̀ jáde bóyá àwọn náà gbọ̀ pé ẹ ọ̀kan náà wọ́n bá yín ọ̀kan náà ọmọ àmì báwo tòtòrí di eléyìí ọ̀dọ̀ wọn wa ẹja máa sọ gbólóhùn jáde lẹ́nu ká máa gbọ́ good good example àkòlè má rí bẹ́ẹ̀ ń gbọ́ kọ́ lọ́wọ́ kọ́ lọ́wọ́ sóòrò ó lè fẹ́ kó sí. tó ilé ìjẹba àwọn. torí ẹ táwọn àkàbá wa bì kan ibẹ̀ tòrò ìlọsíwájú èsì ń bẹ ibẹ̀ ètò ń gbé àwọn tó yẹ pé wọ́n hàn lẹ́mí àforí ẹnìbọ̀dì bá tẹ̀wọ̀n wàhálà bẹ̀rẹ̀ láì tẹ̀wọ̀n gan ó ti máa dógun òkòwò lára rẹ̀ wọ́n lè máa wò pé káwọn pa ni ibẹ̀ tóró pé nílọ síwájú torí ẹ̀ tó bá yẹ pé nínú ìlú kan irú wọn bá wà wọ́n yí wà padà nítorí pé tí wọ́n ń ṣe ohun tí ò yí ọ tó bá yá ìwọ náà padà jẹ́ǹbẹ̀ àwọn ọmọ rẹ náà jẹ́ǹbẹ̀ nítorí pé tó o bá ti kú nìkan wọ́n mọ̀ lépa àti pàwọ́ náà tó o bá rí ọpa ó ti ti fún oorun gbogbo fámìlì rẹ lẹ́yìn rẹ̀ tí mo sábà ṣẹlẹ̀ gbogbo fámìlì rẹ̀ wọ́n parun nígbà torí táwọn ọmọ yìí náà bá dàgbà wọ́n yá kàbí tiẹ̀ torí ẹ̀ wọ́n pè yàn lẹ́nu eré ojú ń tiẹ̀ tó wà ní tó bá pè ọ́ lápá yẹn torí di eléyìí ọlọ́run ọba wọ́n bá wa ká ìwà burúkú kò láwùjọ tiwa àwọn àwa dáadáadáadáa ọlọ́run ọba kó fi gba ìwà burúkú kò lọ́dọ̀ àwọn èèyàn tiwa kọ́lọ́run ọba kó ràn wá lọ́wọ́ adéjọ́ ẹlẹ́kẹta. ولد خولة بنت عامر الأنصارية أجي أبو حمزة رضي الله عنه وعنها الله قيا نسيك الله قيا نسيك حمزة أما بابا بابا النبي محمد صلى الله عليه وسلم أما يا بابا النبي أسمى بل ركوا النبي eléyìí tí wọ́n fi ń pè ní asadullah kìnìún ọlọ́ọ̀ hamza radiyallahu anhu wọ́n pa lójú ogun Uhud ní ọdún kẹta lẹ́yìn hijira nabọ muhammed sallallahu alayhi wa alihi wa sallam ikú rẹ̀ ti dùn anabi wa sallallahu alayhi wa sallam òṣojú àwa mùsùlùmí tá a ṣẹ́kù lónìí wàláhi ó dùn wá jọjọ́ ó dùn wá jọjọ ẹni tó lọ́wọ́ bá jẹ́ pé ó lò láti fi gbé ògbẹ́ Islam gani ní ìgbà tẹ́nì fún pẹ́rù tó lè jáde máa ṣàfihàn ní Mẹ́kà wípé mùsùlùmí lò. àtọ́ àti aṣíwájú Umar ibn al-Khattab radiyallahu anhu ọlọ́wọ́ bá kó yọ ní sọ àwọn sàhábà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. ìyàwó rẹ̀ ní kọ́wúlẹ̀ yìí ó gba ìgbà wá wá látọ̀ látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam ẹbí sọ pé inna rijalan yatakhawaduna fi mali llahi bighayri haqq dájọ́ àwọn èèyàn tọ̀ wọ́n ná owó ọlọ́ọ̀ lọ́nà tí ò tọ́ sí wọn dájúdájú àwọn èèyàn kan wọ́n ń ná owó ọlọ́ ní ọ̀nà tí ọ̀tọ́ sí wọn fẹlẹ́hùn mọ̀ náà rò yẹ̀wò màlùkìyàmì iná yọ jẹ sí wọn tó bá ti jọ gbé màlùkìyàmì Al-Imam Bukhari òun ló gbé jáde owó ọlọ́ owó tí ń bẹ lọ́dọ̀ kálukú wa ni ọlọ́run ló lówó tí ń bẹ lọ́dọ̀ wa kì í ti tiwa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó fi wá sí àrólé lórí nǹkan tó fún wa kó tó tó sọ di tẹlómi wa anfiqu mimma ja'alakum mustakhlafina fi ẹ máa ná nínú tọ́lọ́ wọn bá fi yín sí àrólé lórí yẹn ni kówó ti ń bẹ lọ́dọ̀ yín ń bẹ lọ́dọ̀ yín dìgbà kan tọ́ba yá yóò tún ti tàwọn mí fal malu malu Allah. owó dání owó ọlọ́ọ̀lọ́ kìí ṣe tiwa ọlọ́ọ̀lọ́ lónìí torí ẹ, ló ti jẹ́ pé owó ti ń bẹ lọ́dọ̀ wa ọ̀nà wo la la ná ibo la ná sí yìí òun náà làdéhùn yìí dálé lórí dájúdájú àwọn èèyàn kan wọ́n máa ná owó lọ́nà lọ́nà tí ọ̀tọ̀ ni wọ́n fi máa náwó ọlọ́ọ̀ àwọn eléyìí iná jẹ tí wọn tó bá di dọ́gbé nàlùkìyà nítorí pé lùmíìlì mẹ́rin eléyìí tọ́lọ́ wọn bó bí wá dọ́gbé nàlùkìyà yàtọ̀ sí mẹ́ta tí wọ́n wá sàárè wa wọn náà ni wàá mẹ́rin ẹ̀yìn nà tẹ́tẹ́bẹ́ wọ́n fi mà owó yín gbà tẹ́ fi tú jọ. gbólẹ̀ ṣe náà tó ìbéèrè ńlá lélẹ́yìí gbogbo nǹkan mẹ́rin mẹ́ta yòókù ìbéèrè ọkọ̀ kan ni yàtọ̀ tó ìbéèrè méjì ẹgbà tí a fi tuwó jọ gbólẹ̀ náà torí ẹ̀ o owó wa dáa ní gbólẹ̀ náà sí bẹ nínú wa ẹnjẹ obìnrin tó ń ra sí obìnrin tó ọmọ tún yàwó sí obìnrin gbàgbé mọ̀lẹ́bí àtàrà ó sì ọlọ ẹ̀sìn ọlọ́run ọba wa ó ń ṣèrànlọ́wọ́ lọ́wọ́ aláìní nínú àwọn mọ̀lẹ́bí ni àwọn alábàágbé ni abọ́mi èèyàn lápapọ̀ àápa mùsùlùmí inú wọn ó sì ń nínú àwọn èèyàn. ẹni tó ń lówó díẹ̀ láti fi dárúkúdù sílẹ̀ láti fi dínà ìlọsíwájú ẹ̀sìn ọlọ́run láti fi paná ìlọsíwájú súnà nàbì wa wa ẹni tí ń náwó rẹ̀ torí káwọn èèyàn lè fi fún òfin lè bá a jẹ́ orí ìgbà tó rí wọn ti ẹni tí ń náwó rẹ̀ láti fi darí àwọn èèyàn rú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo pátá o náà lọ́lọ́wọ́ bó ṣe béèrè nípa ẹni náwó rẹ̀ sọ́nà sọ́dá ẹ̀kú oríire ẹni tọ́nà tọ́nà tó kù díẹ̀ àwọn náà ni àdéhùn bá wí níbi bíbá wọ́n máa ná owó ọlọ́run lọ́nà tí ọ̀tọ̀ iná jẹ tí wọ́n jọ gbẹ̀dà sí i àná. torí ẹ ẹ̀yin lẹ lówó yín o ọlọ́run ọba ló kù ní ló yín. ìgbà tó dé pé ẹ̀yin ló wù lẹ́ẹ̀lú bó ti ṣe wù yín iná ni ó jẹ kẹ́ ẹ jìyà lórí rẹ̀ náà ni ó sì jẹ́ kí ìgbádùn ọ̀jẹ̀ tẹ̀yìn lórí ẹ̀ torí ẹ̀yin lẹ́sẹ̀ níta fẹ́ fi ṣe ẹnì kan mú yín tipátipá kò sẹ́nì kan tọ́là yín tọ́là lẹ́yìn lọ́wọ́ pé àfi báyìí ẹ̀yin náà ló wù bó ti wù yín náà lẹ́ ló nǹkan yín torí ẹ̀ lọ́lọ́run ọba ó ti fi àjẹni sí àtọ́sí yóò sì ti kẹ́ ẹni tó jẹ́ nìkẹ́ ọlọ́mọ sì wá lẹ́nu ìyá owó ọ̀padà kú lọ́wọ́ ẹni tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ lọ sọ́dọ̀ ẹlòmíì gẹ́gẹ́ bí ti ẹni tó kú náà ti kú lọ́dọ̀ rẹ̀ yóò lọ sọ́dọ̀ ẹlòmíì àbí wọ́n fi ti bàbá rẹ̀ ṣàpèjúwe yìí bàbá rẹ̀ ti kó ti lọ àti bàbá rẹ̀ ti lọ tán gbogbo ti dáàbì rẹ̀ ti jọ bó ti ti sùn jọ tó gbogbo ẹ̀ lẹ fọ́nká yẹlẹyẹlẹ tẹ sálàké tí kálukú múnú ẹ̀ tọ́padà ìjànjá ìjànjá ìjànjá má kálukú lọ́wọ́ tí ò sí tọ́ka sí ma subhanallah àbẹ́yìn ọ̀gbọ́n nípa àtàwọn tí wọ́n máa sọ pé àwọn ló lówó sí ní ha àbìkan kò sẹ́ni tó lówó tó lórílẹ̀‐èdè ibìkan tó máa ti kú dáì tẹ́ẹ̀ tó máa gbúrò owó ma owó máa ti tẹ̀lé nítorí pé tó bá bímọ ogún kódà tó bá bímọ méjì tó bá ti kú fáwọn ọmọ owó ọ̀jọ́ bó ṣe rí mọ́tẹ́lẹ̀. Ànábì sallallahu alaihi wa sallam ó fi ń bi àwọn sàhábà rẹ̀ léèrè lẹ́ni tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ayyukum máàlù warithihi ahabbu ilayhi min maalihi tani nínú yín ló jẹ́ pé owó ẹni tó jogún rẹ̀ lọ fẹ́ jowó tiẹ̀ lọ àwọn sàhábà ní rárá owó tiwa la fẹ́ jowó ẹni tó jogún wa lọ ajẹ́ pé owó lè tẹ̀ bá ná fúnra yín tẹ̀ ná síra yín lára àbí tẹ ẹ ná fún yàn ṣáájú kẹ tó lọ àbí tẹ ẹ bùn yàn ṣáájú kẹ tó lọ àmì ìjọba sẹkọọ owó lówó ni torí ẹ owó ìyẹn gbọ́dọ̀ lò lọ́nà tó dáa kí èèyàn tù wá lọ́nà tó dáa alówó kò túmọ̀ sí pa àti sórí alówó kò túmọ̀ sí pa àti sórí wọlé tó àrọ́sà àádẹ́tẹ̀ jẹ́ màmáàlì. ولكن السعيد ولكن التقي هو السعيد قولي لي أفاني سمي أولي بارك أفو جلوة سواني تبان بير والله لولي يعني تبان بير والله لولي قولي ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسن إن الله بالغ عمره قد جعل الله لكل شيء قدرا إن توجه أتن توجه لا تجمع أتتولي ووفو ولا تولي ọlọ wọ agbọnà tí ọdá wọn sì torí kọlọ tó kó sí ọlá fún ọmọ ọ tara àtẹ̀ra tọ́lọ̀ ń ti fọ́ wá jẹni tó rí iná ọba yìí ọlọ́run dákun má sí wa lọ́mọ náà ọlọ́run ràn wá lọ́wọ́ lórí àti máa lo ìdẹ̀ra tó ti fún wa lọ́nà tí ó mọ ọ sí wa ọlọ́run dákun ṣàforíjì fún wa lórí ètò sí wa lẹ́yìn ikú wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ثاني طعام وأثقافة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 رسول الله أشهد أن محمد رسول الله